alhamdulillahi rabbil alamin akmala lana ad-dina wa atamma alayna an-ni'ma wa radiya lana al-islam dinan wa amarna bitamassuki bihi ila al-mamat qala ta'ala يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون adúpẹ́ fún ọlọ́ọ̀bẹ̀ ẹlẹ́dàá wa ọba tí ó pé ẹ̀sìn islam tó ṣẹ̀sìn islam láti pé láti fi jọ́sìn fún tó sì parí ìkẹ́ léwa wa lórí pẹ̀lú ṣíṣe wá ní mùsùlùmí ọ̀rọ̀jà aláàlẹ́ ìsìlámù dìínà tó ṣe wá lẹ́ni tí òun yọ́nú sí pé ká máa fìlànà ẹ̀sìn ìsìlámù sí òun ọba náà ló pa wá láṣẹ ẹbí tàmọ́ sókè bíhì tágbá ẹ̀sìn náà mú ìlàlẹ̀ mọ̀mọ́ títí tá a fi kúrò láyé ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ kẹta ayé ọgọ́rùn kan àti méjì yá ámanu ẹ̀yin ní òdodo ẹ páyọ̀ ọlọ́run nípa èmi tí mò ń páyà rẹ̀ ní pàápàá màá mọ̀ tó bá yẹ pé mo fẹ́ káwọn èèyàn kan rí pé mò ń páyà bí ìgbà tí mò ń páyà rẹ̀ màá mọ̀ ọlọ́run bá sànú wa débẹ̀ àmọ́ ẹ páyà ọlọ́run bá ní pàápàá pípáyà rẹ̀ a tamutunna illa wa antum muslimun ẹ rí pé gbé láyé o ikú ẹ gba débì kan ikú ò òun náà ló sọ fún baba ńlá wa ànábì Ibrahim àtànábì Yakub àwọn méjèèjì tí wọ́n kó gba ànábì tí ń bẹ láyé pátápátá délẹ̀ láì yọ ẹnìkankan kúrò sínú àwọn náà la sọ yìí gbogbo ànábì ìran lárúbáwá látòrí baba ńlá wa ànábì eh, Ibrahim gbogbo ànábì Israel Yakubu alayhi salam òun ni Israel ọlọ́run wá ní wọ́n pe àwọn ọmọ tí wọn náà wọ́n ní nínú suratul Baqara ní aya 132 wa wassa biha Ibrahimu banihi anábì ibrahim sọ fún gbogbo àwọn ọmọ ẹ̀ wà yaakub anábì yaakub alayhi masalatu wasalam àwọn náà sọ fún gbogbo àwọn ọmọ wọn kí ni wọ́n wí ya bani ẹ̀yin ọmọ ọmọ àtàrọ ọmọdọ́mọ inna Allaha safa lakumuddin ọlọ́run bá ṣe ìsìláàmù lẹ́sà fún yín fala tamutunna illa wa antum muslimun ẹ má kúrò láyé ikú ò gbọdọ̀ pa yín àbí kó jẹ́ pé ìsìláàmù lẹ́mú kúrò láyé mo jẹ́rìí gbọ́kànṣọ́ lọ́rùn ọba náà ọba tí ó lọ́rọ̀ ogún ni ọba tó rán anábì muhammad sallallahu ta'ala wa sallam tó ìsẹ́lá anábì ìfọkàntán tó pa láṣẹ nínú alukuran sura kẹẹ̀ẹ́dógún aya 99 wà á bòdò rabbaka hatta yatakal yakin sí ọlọ́run ọba rẹ ìwà ànábì àti gbogbo àwọn tí mo rán ọ sí sí ọlọ́run ọba rẹ títí tí kò fi pa lójú dé ọlọ́run bá ṣe àìkẹ́ àtìgẹ̀ fún bá ṣe àlékún kí àtìgẹ̀ fún bá ṣe fáwọn sọ̀hábà bá ṣe fáwọn ará rẹ̀ sallallahu ta'ala àti gbẹ̀ntín sojúkòrò àti tẹ̀lé lánàá rẹ̀ ẹ̀yin ọmọ ìyá mi nú ẹ̀sìn islam ìbẹ̀rù ọlọ́run bá di túláàsì ká sì tẹ̀lé ká mọ gbọ́rọ̀ rẹ̀ ká mọ gbọ́rọ̀ ọlọ́run ká sì mọ sàmúlò ẹ̀ ọ̀rọ̀ yẹn kan lọ́rọ̀ ẹ̀sìn lélẹ́yìí tó pé nù hadith al-Qudsi ọ̀rọ̀ tó ọlọ́run bá sọ tí èsì àdìsà nàbí ọ̀rọ̀ ọlọ́run bá ní tí ò tó al-Qur'an Karim ọlọ́run ní fa'arifuni qabla an ta'buduni ẹ mọ̀ mí kẹ́ tó sìn mí faman lam ya'rifni ẹni yóò tí ó bá mọ̀ mí nú yín fa kayfa ya'budni báwo ni ó ti ṣe sìn mí ìyẹn ni pé níbi ká gbọ́rọ̀ ọlọ́run oríire wà ń bẹ o nítorí pé ibẹ̀ láti kọ́rọ̀ ayé ibẹ̀ láti sórí rẹ̀ ayé ẹni ẹlẹ́ẹ̀kejì níbi kásà mélòó ń ta gbọ́ oríire wà ń bẹ̀ àwọn èèyàn mọ̀ọ́mọ̀ mọ̀ọ́mọ̀ láti gbà táyé ti ń jáyé tí wọ́n bá lọ́lọ́run bá sìn láti mọ gbójúkú àti mọ gbé làákà ikú òǹbí ọ̀rọ̀ ọlọ́run níbi ọ̀rọ̀ àwọn ànábì ọlọ́run ti ń bẹ láyé jọ́ náà lọ́hùn ká tó wá sígbà tí ò sáànábì ọlọ́run bá láyé mọ́ wọ́n mọ̀ọ́mọ̀ gbé ojúkú òǹbẹ wọ́n gbé làákà ikú òǹbẹ kódà àwọn èèyàn láàrin ara wa láyé tí wọ́n bá fẹ́ gbọ́rọ̀ kan àfi tó bá di túláàsì kí wọ́n bá wọn bí wà ń bí ọ̀rọ̀ yẹn bí wọ́n bá pàtẹ́wọ́ fẹ́ni tó sọ̀rọ̀ yẹn wọ́n pàtẹ́wọ́ àbòsí ni wọ́n mọ̀ mọ̀ yí pé nínú ọkàn wọn pé ọ̀rọ̀ yẹn wà wọ́n gbọ́ ṣùgbọ́n wọ́n rí i pé túláàsì àwọn gbọ́dọ̀ wà ń bẹ̀ tí èèyàn bá fẹ́ sorí ire ayé àtàlùkìyàmà yóò mọ̀ gbọ́rọ̀ ọlọ́run àtàrà bẹ́ẹ̀ mímọ̀ ọlọ́run bá yóò mọ̀ ṣẹlẹ̀ tí fifty six wípé wà máa khalaqtu lil jinna wal insa illa liya'budun èmi ọlọ́run ọba yóò dá ọmọ èèyàn ìwọ̀n dárí ìjànú àtọmọ èèyàn fún nǹkan kan míì tayọ kí wọ́n wá sìn mí àlùjànú àtọmọ èèyàn lè dá méjì tó tóbi jù láyé tọ́lọ́run ọba yóò bi léèrè lọ́jọ́ gbéra kìyàmù ọlọ́run yóò wá dá yín fún nǹkan míì jù kẹ́ wá sìn mí lọ ẹlòmíì ń wá bí twenty four seven twenty four hours wọ́n mọ̀ kàlùkùrá níbẹ̀ téèyàn bá ní bùkátà sí pé ó fẹ́ jẹun mo fẹ́ lọ sí sọ̀lá mo fẹ́ lọ sí nǹkan mi mo fẹ́ sùn ìní ó kú òǹbẹ̀ láwọn èèyàn tí wọ́n ń wá bóò láti mọ gbọ́dọ̀ ọlọ́run káàkiri káàkiri àwọn táwọn wí kìí ṣe gun ọ ní wọ́n gbọ́tùmọ̀ àlùkùránì yìí ni wọ́n sábà pé ṣe bí àlùkùránì wọ́n ń kà yìí ẹ̀dá kan ẹ̀ jẹ́ kí mọ̀ gbọ́ kí mọ̀ fọkàn bá lọ ẹlòmíì ń gbọ́ tí omi ń bọ́ lójú ẹ̀ láì mọ̀túmọ̀ tí wọ́n wí subhanallah wàlà haúlà wàlà kúwàtà ilà abilà lẹ́nìkan tá a bí sínú islam ń ṣe rádaràdá ń ṣe rán ọmọ káàkiri ayé wọ́n gbé wáàsí yọ sí orí rédíò níbi tí ò tí ò mọ̀ tí ò mọ̀ tí wọ́n ti prógámù àsìkò fún wáàsí ẹgbẹ́ kó ń bẹ̀ ẹ bá ń wá nǹkan báyìí kiri lọ mẹ́sẹ́ẹ̀jì bọ́ọ̀lù tó wà coincident pẹ̀lú àsìkò wáàsí tí wáàsí ni ó lọ fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìgbọ́rọ̀ ọlọ́run ó wà nínú ọ̀nà tá a fi mọ lọ́hùn ẹlẹ́ẹ̀kejì ni wípé a ní bùkátà sí bẹ lọ́hùn tá a bá gbọ́rọ̀ lọ́hùn bá tán ká lè rí ọ̀rọ̀ lọ́hùn bá lò torí méjèèjì ní ó jọ ṣàǹfààní papọ̀ ọ̀kan nu méjèèjì ó lè ṣàǹfààní ìtínà ń bẹ níbi kéèyàn ó mọ́ gbọ́rọ̀ ọlọ́run kéèyàn mọ́ gba láyé ẹ̀sìn kó sì wàá jẹ́ pé ó sọ pé ẹ̀sìn wo òun ẹni ohun tó àwọn sẹ̀sìn bí ò bọ́lọ́run ò ṣe ní ìgbà ni bí ò ṣe ní tọ́ni mò ń bọ̀ abẹ́ eléyìí pẹ̀lẹ́pẹ̀lẹ́ láàrin ọ̀rọ̀ yìí náà inú nǹkan tá a fẹ́ ká mọ̀ ó ní wípé in tó lè fa oríire ayé tá a wà yìí àti ìfọ̀kànbalẹ̀ ẹbẹ̀ òun náà ni ká tẹ̀lé Ọlọ́run ká páyà rẹ̀ ká bẹ̀rù rẹ̀ o ká rí pa sìn torí pé Ọlọ́run dá wa fún nǹkan mi ju ká wá sìn lọ ẹ wo àyà sóràtò dàríyàt sórà 50 sórà 50 àyà 56 wà má khalaqtu lil jinna wal insa illa liya'budun òun ò dárò jẹ̀nú àtẹ̀yàn fún nǹkan mi ju ká wá sìn mi lọ téèyàn bá gbọ́rọ̀ yìí bá a ṣe sọ yìí gan tí ẹ̀ bá gbọ́ yé lẹ́nu wọn bá bá a ṣe sọ yìí ó ti gbọ́ ìsìláàmù yìí látòkè délẹ̀ wọn ò dá ọ fún nǹkan míì jù kọ́ wá sin ọlọ́run ọba lọ torí nínú àgbọ́yẹ̀ ló ti mọ̀ wípé gbogbo ohun tó kù tá a fẹ́ ṣe láyé pátá ọlọ́run ti ṣe ní automatic nípa bá ṣe jẹ bá ṣe mu gbogbo ohun tó kù láyé ọlọ́run ti ṣe ní automatic ẹ̀sìn nìkan ni ó ń bùkátà ká dìde sí. láyé lónìí wọ́n ń bọ́ ẹlòmíì ni orí pé wọ́n ń bọ́ ẹlòmíì ló wà tó fi kú láyé tó òun gẹ́gẹ́ òní ṣe oúnjẹ tó fi kú láyé fẹ́mi rẹ̀ ò bá gùn débẹ̀ ẹ wá wo ẹni tí ń bọ́ọ̀yàn ẹni tí ń bọ́ọ̀yàn sẹ́ wọ́n tún ń bọ́ òun náà ibi sálárì ló gbà ló fi bọ́mọ àtayá ibi tí sálárì ti wá yẹn ẹlòmíì ń dubẹ̀ kò tíì rí ọ̀dà ìjọba náà ti wá ń san sálárì tóun ló kówó jọ síbì kan òun kọ́ ló ní àlùmọ́ọ́nì inú ilẹ̀ ọlọ́run ni mo ti parí ẹ̀ pátápátá kódà ní táàjẹ́ wallahi lazim aya ẹ̀rí alukuran ọ̀rọ̀ ọlọ́run ni mo fi ń sọ̀rọ̀ ni mo fi ń búra ó ju àwọn èèyàn táàmì láyé tá a fẹ́ jẹun lọ tí ìṣòro àti ìnira bá dé nípa jíjẹ mímu ọlọ́run fàdánwò kan máa dámọ̀ ni kì í ṣe pé tọ́lọ́run gbé pamọ́ sínú ilẹ̀ ló tán ọlọ́run yọ àlùbáríkà bẹ̀ ọlọ́run ọmọ fi fìtí ní èèyàn ló fi jẹ́ pé kì í ṣe oúnjẹ nìkan gbogbo ohun tọ́lọ́run bá dá tọ́lọ́run bá fẹ́ ìmọ̀ bójú òjò ṣe dáa tó ọlọ́mọ fi dààmú èèyàn bá tẹ́gùn ṣe dáa tó tó pé tàbá mímọ́ nǹkan dé ìṣòro dé ọlọ́mọ fi dààmú èèyàn bẹ́ẹ̀ náà lòun àti bẹ́ẹ̀ lọ ọlọ́run sọ nípa Mulk in asbaha ma'ukum ghara faman ya'tikum bima'in ma'in tí n bá gbẹ omi yín kọ́ àpọ́mi tó sì gbẹ omi òpẹ́ ti dúró láti sánmọ̀ tẹ́lẹ̀ èyí tó wà sọ yẹn títí gbẹ tẹ́ tẹ́ fẹ́ lọ jásí gbèsè ayé bòmí tẹ́ ẹ̀kan mi fàmáyà àti kùnbì mọ́ imarin ta ní òfin lómi tá a bá sì sì mú mímọ́ gbogbo ọ̀ní sẹ́kù ẹnìkan lórí láyé mọ́ ó mìn pé kù ló wà ṣùrọ́bù ẹ̀jẹ̀ ẹmu tọ́lọ́run bá wí ọlọ́run bá ti make provision fún un ẹ̀dákun kílà nígbàgbọ́ ya ẹ̀yà yìí sí pé a dá wa pé ká wá sin ọlọ́run ibi tí ọ̀rọ̀ wa wà lónìí nìyẹn kí wá ní àbáwò láti gbàgbọ́ yedọ̀ wá bí tu al-ibadati sahiha kéèyàn ó sin ọlọ́run gẹ́gẹ́ bọ́lọ́run bá ṣe fẹ́ bó láti wá gbàgbọ́ yẹ nígbà tá a bá ti gbàgbọ́ yẹ e pé ọ̀ràn yẹn ni ká sin ọlọ́run kò sì dára fún nǹkan méjì ká wá sin lọ ó wá kú ká mọ bá láti ṣe sin ibi tọ́pọ̀lọpọ̀ àásìn lọ́run àásìn lọ́run nínú mùsùlùmí ibi tán ti tó ti yí dàdé mọ́ ọ lọ́wọ́ nìyẹn o ibi tá dára lẹ gbà wọlé nìyẹn ẹ̀sìn o ẹ̀sìn ó kọjá tá a bá ń sọ̀rọ̀ ẹ̀sìn àwọn èèyàn ti nínú ọpọlọ àti ìròrí àwọn èèyàn wọ́n ti bá ẹ̀sìn débi wípé téèyàn bá ti wà nínú mọ́ṣáláṣí ọba ti jáde ó ti parí bóyá ó lọ ṣe sọ́lá bóyá ó lọ ṣe bóyá ìjókòó ìdánilẹ́kọ̀ọ́ kan ló lọ gbọ́ ń bẹ̀ tó bá ti kú ń bẹ̀ ẹ̀rọ̀dẹ̀rẹ̀dẹ̀ tó kù ó lè mọ̀ ṣe lọ láyé wà láì ẹ̀sìn ìsìlámù ò mú wá bẹ̀ gbọ́ nínú mọ́ṣáláṣí kọ́ lọ ìmplimẹ́ǹtì ẹ̀ ṣe ìbáàdà àti mọ́ṣáláṣí jọ̀rọ̀ ẹ̀yàn fọkùnrin gẹ́gẹ́ bí àsọ́lá lápèjúwe lọ gbọ́ ẹ̀kọ́ ń tó jẹ́ bí in tó jẹ́ ìgbèrú ìmánì sábàbí ìgbèrú sókè ìmánì lọ́gbọ́ ẹ̀kọ́ ń bẹ̀ kọ́ wa lọ lò ní ló fà tó fi jẹ́ pé ó ń bẹ nínú ó pọ̀ nínú àwọn tá à ń bẹ láyé tí èso ní kéw tí èso ní kéw kìí ṣe mufasir kìí ṣe imam kò ka Quran kò ka lédè lọ́wọ́ wa débi tó àjẹ àjẹpọ̀ òun yóò jẹ́ oníwà sí ṣùgbọ́n ó gbọ́ ọ wá jẹ́ gẹ́gẹ́ bí lápèjúwe ó jẹ́ ni tí ó jẹ́ ọlọ́jà ó jẹ́ businessman ó wá sọ ókè àṣebíyàn ó ṣe ṣe business ní wọ́n fi jèrè ọlọ́run tí ó fi jèrè àtàkàmọ̀ ni ló bá bẹ̀rẹ̀ sí mo lò wàláì ràásìn ló bá di wàlíyù lọ èèyàn jẹ́ dráìvà ló náà lọ gbọ́ tiẹ̀ àṣebéyàn ó se máa se kátàkárà à ń wakọ̀ à ń gbowó à ń ṣe báyìí àṣebéyàn ó se ṣe tí wọ́n fi bá àná ọlọ́run pàdé ni ló bá di wàlíyù là èèyàn jẹ́ tíṣà òun náà wá gbọ́yé ìwọ olùkọ́ lórí akẹ́kọ̀ọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló náà bá sàmúlẹ̀ ló bá di wàlíyù lọ èèyàn jẹ́ fọ́níṣọ̀ èèyàn jẹ́ bíríkìlà èèyàn jẹ́ lápàtà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun náà gbọ́ bó lè a ṣe sóò torí pé gbogbo àwọn kẹta kálẹ̀ yìí lèèyàn máa bá ìbínú ọlọ́run bá pàdé ń bẹ̀ wàláì kò sí èméjì ń bẹ̀. èèyàn ké ó ké ṣẹ̀ríà ó ké nípa ìsìn ọlọ́run ó ké nípa súnà tànàbí sallallahu ta'ala sallam òun náà pé ah ọlọ́run bóò ni òṣèlú di wàbáàlì bóò ni òṣèlú di àlùbálẹ̀ náà lórí báwo ni ṣe èyí tí mo mọ̀ gangan bóò ni ṣe rí lò kó tó wá di pé níbi mi ní ó sì sàǹfààní fáwọn èèyàn látara tí mo mọ̀ tó òfin ní jálùbá fóun náà lọ́dọ̀ ọlọ́run wàlà alánà lẹ́dínà òrù sílà eléyìí ọlọ́run fúnra ẹ̀ búra ó láà béèrè lọ́wọ́ àwọn tá a ránṣẹ́ sí wàlà alánà lóru sàlì á sì béèrè lọ́wọ́ àwọn tá a rán ẹ dákun ta lókù tọ́lọ́run níbi léèrè báwọn ta lókù béèyàn ò jẹ́ ní tá a ránṣẹ́ sí yóò jẹ́ ní tá a rán méjì náà nù inú fà jẹ́ pé mo fẹ́ mú dá wa lójú nínú ọ̀rọ̀ yìí nínú ìlànà bá a ṣe rí ẹ̀sìn sìn tọ́pìkì yẹn nu táǹtírìtì lọ́wọ́ báyìí bá a ṣe rí ẹ̀sìn sìn dọ̀wọ́ abitu lè ìbádá ti sọ̀híhà kì í ṣe pé kákan sí lọ́hùn millions and billions àwọn èèyàn ti design ẹ̀sìn lọ́dọ̀ ara wọn díẹ̀ nú ẹ̀ ó bá bọ́lọ́n ṣe design ẹ̀ mu ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ kò bá bọ́lọ́n ṣe design ẹ̀ sí mu lọ́dọ̀ ẹlòmíì kò sí nǹkan kan tó bá bọ́lọ́run ṣe di sáyẹ̀nsì mu nínú nǹkan tí ń ṣe tó pè lẹ́sìn ó sì fẹ́ kọ́ ọlọ́run gbà pé ọlọ́run ò ní choice ọ̀dọ̀ ara ìdí ti ń sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ o a ní bùkátà sí ọlọ́run tó yẹn kan bá ń gbọ́rọ̀ yìí tó ń rò nínú ìròrí tiẹ̀ bẹ́ẹ̀ yìí pé àwa ìgbòho àṣà nídìí ọlọ́run kó lọ tó èrò pa eléyìí ò lè rọ́lọ́run sí a ní bùkátà gbogbo ẹni tí ń bẹ láyé pátá lónídìí Allah lónídìí creator ẹni tó dá wa ẹni tó dá wa tó dá gbogbo nǹkan tá a dá tá ń ròyìn yìí a ní bùkátà sí títí tá a fi kó láyé torí pé a bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ẹ̀ wàláhì a bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ẹ̀ nígbà tá a mọ̀ tí ẹ bá à ń ka nígbà tó à ń gbọ́ ẹ̀rí à ń nígbà tá a mọ̀ ọlọ́run ti mọ̀ ìgbà tá a ní mọ̀ mọ̀ ó ti gbogbo nǹkan tí ń bẹ lórílẹ̀-èdè kọ̀ọ̀kan torílẹ̀-èdè kan fi jù kan lọ orílẹ̀-èdè kan lépo ọ̀kan ní gold ọ̀kan ní eléyìí ọ̀kan ní tọ̀hún tó náà wá fi ń ṣe ọ̀rọ̀ fífi ń sọlá orílẹ̀-èdè yẹn wọ̀n láyọ̀ ńkọ́ lónìí ó bá níbi tọ́lọ́run fi pamọ́ sí ni ọbẹ̀ pọ̀ mi tọ́lọ́run fi pamọ́ sí ni ẹ̀kọ́ ọbẹ̀ pọ̀ yẹn ó ṣe jẹ́ po ẹ̀kọ́ bí góòdì yẹn ó ṣe jẹ́ góòdì táwọ̀ sọ́wọ́ táwọ̀ sẹ́sẹ̀ táwọ̀ sọ́rùn àwọn tí ó bá wọ̀ àwọn tí ó bá wọ̀ tọ́lọ̀n ṣe rẹ̀tọ̀ fún àti gbogbo ohun tá à ń jẹ bí ó ṣe do ń jẹ ẹwò yìí tó wà nítòsí ọ̀dọ̀ wa tó yẹ nísìn àwọn ọmọ páyà wípé ọlọ́mọ mọ̀ jẹ́ káwọn àwọn òkété mọ̀ bá iṣu ìjẹ́ ọlọ́mọ mọ̀ jẹ́ kí wọ́n bá nàmọ́ ìjẹ́ torí àwọn rẹ́dí àti jẹ́ bó ṣe wà yẹn gangan àwọn ò jẹ́ bẹ́ẹ̀ ẹ̀kọ́ bá sì jẹ́ tó sì rọrùn ọlọ́run náà ló kọ́ wàláyé ìtúnàbíṣẹ́ ìmìnà ẹlmìhí ìlàbìmọ̀ṣáà a àmọ́ páyà pé ah, àwọn dábàá wọ́n mọ̀ ti fẹ́ bẹ̀gẹ́ ìjẹ tán èyí tá a mọ̀ jẹ gẹ́gẹ́ bó ṣe kódà nínú èso nínú èso àwọn ó jẹ bó ṣe wà bẹ́ẹ̀ àwọn ṣẹ̀ṣẹ̀ wá bá ṣe yọ bá ṣe nù bá ṣe fọ́ bó bá jọmọ́ ṣíṣe àátúnṣe kó tó dóúnjẹ tó rọrùn fún wa ọlọ́run ló jẹ́ ká mọ̀ ọlọ́run ló jẹ́ á mọ̀ gbogbo ohun tí a wá bá ń lẹ̀ yẹn ó jẹ́ ká mọ̀ yìí pé a mọ̀ ní bùkátà sọ́lọ́run màá wá lẹ ọ̀rọ̀ kejì mọ́ pé ọlọ́run mọ̀ ní sí wà wàláhì ọlọ́run ní sí wà àfi tá a bá jólù sí lọ́hùn tó sì ní sí wa tá a bá jólù sí lọ́hùn òun náà ni wípé àwa náà la jẹ́rì yẹn padà sì sín òun náà ni ó ní míì ọ̀rọ̀ ọlọ́run ọba míì tí èsì alukoran kẹrin tó yẹ pé àdìsí ni tánàbí gbà wà fún ọ̀sán lọ́lọ́wọ́ tààrà sọ́làm ó wà mẹ́ wípé tí gbogbo yín bá kójọ gbogbo ẹ̀yin lọ́kánà àwálàkùn làwọn àna ẹni àkọ́kọ́ yín tá a dá tójọ máa dámọ̀ àtàlùjẹ̀nu ọlọ́run sọ̀rọ̀ àjẹ̀nu náà náà àdìsí alukódísí yẹn wà á kírọ̀ fún àti gbogbo àwọn tí wọ́n bá ń bẹ lẹ́yìn àtàwọn tí ó tún wá sáyé táyé òfin ní jáyé mọ́ tẹ́ ẹ ní ẹ̀ ní sin ọlọ́run pò kí gbogbo yín ó yà kẹwàá wá yan àmírù tó jẹ́ àmírù àwọn pòkí gbogbo ayé tó jẹ́ president wọn pé òun tó bá wí ni o tó bá ti wí ni a ṣe àwọn àfẹ́ gbọ́tọ̀ ọlọ́run rárá mọ́ na kọ̀sọ̀ dáálíkà mi múlìkì iṣẹ́ à ọkà nǹkan lọ́rọ̀ bùnà jẹ́ lọ wàhálà àbí ká sọ wípé kò dín kù nínú ọlá ìmí ọlọ́run ọba yín èyí tó ṣáájú ọ̀rọ̀ yẹn ni pé tí gbogbo yín bá lẹ́sìn ẹ̀ ní yapa rárá ẹ̀ ẹ sì ní kùnà láti sìn mí máa záàdà fi múlùkì máa záàdà zálìkà fi múlùkì ṣe yà eléyìí náà ò lémi lọ́kọ̀ lémi kún lọ́lá bí tí òkú mọ̀ ó túmọ̀ sí pé ọlọ́run bá ò nídìí wa àwa la nídìí ọlọ́run gbàtà tí wàá mọ̀ bẹ́ẹ̀ èrò ẹ̀wọ̀n tí ó tako eléyìí ò mọ̀ tó nǹkan láyé báyé ṣe fẹjú tó yìí pé a nídìí pé a nídìí ọlọ́run títí tí ó ìgbà tó wá rí bẹ́ẹ̀ tá a gbàgbọ́ bẹ́ẹ̀ èyí ṣe tó jẹ́ pé àní jẹ́ pé ọlọ́run èsì tá àní sin ọlọ́run bọ́lọ́run ṣe gbé ìlànà ẹ̀sìn kalẹ̀ áyà tí máa fi jẹ́rìí ọ̀rọ̀ yìí ni pé áyà sọ́ràtù sọ́ràtà tí náà azumaru áyà keje in takfuru fa inna Allaha ganiyyun ankum tẹ́ bá ṣe kèfèrí ọlọ́run nídìí sọ́ràtà tí sẹ́mù ẹ mọ̀ bẹ̀rẹ̀ ayé bẹ̀rẹ̀ aláìsí ẹ̀ ń àbọ́lọ̀ nínú sóràtù Ibrahim ayà kẹjọ sórà 14 nìyẹn وقال موسى إن تكفروا أنتم a في الأرض جميعا فإن الله غني فإن الله لغني حميد ọlọ́run ànábì musa ọlọ́run kí ànábì musa sọ fún àwọn èèyàn pé intakfuru tẹ́ bá ṣe kèfèrí ẹwòjọ́ tí ẹwòjọ́ tí ẹwò tánàbì musa ti lọ ayé a sọ koran kalẹ̀ fún ànábì musa o àríwá muhammad sallallahu ta'ala sallam tọ́lọ́run sọ koran kalẹ̀ fún ni ọlọ́run rán létí bí musa ṣe jíṣẹ́ fáwọn èèyàn o bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ àwọn ànábì ọlọ́run bá tó kù ó ní tẹ́ bá ṣe kèfèrí tẹ́ẹ̀ sí lọ́hùn tẹ́ẹ̀ kọ́tọ́ lọ́hùn antum wa man fil ardi jami'a ẹ̀yin àti gbogbo ẹni ń bẹ lórí ilẹ̀ pátápátá tẹ́lẹ̀ ní sin lọ́hun tẹ́ẹ̀ ní náà kílẹ̀ fa hamid ọlọ́run nídìí ẹ yóò mọ́yìn lọ́wọ́ ẹ padà kábàámọ̀ nígbà tẹ́ bá padà sọ́dọ̀ ẹ̀sìn wí kílẹ̀ ẹ̀sìn bima shara'ahu pẹ̀lú nǹkan tọ́lọ́wọ́n bá ṣe ní ṣẹ̀ríyà ẹnu àkọ́kọ́ tí mo kọ́ mọ́ wá yẹn ó ti yọ mílíọ̀nsì kó nú ẹ̀sìn so kò sẹ́nìkan nu wa o nínú àwọn tààjọ́ mọ́ kí ọ̀rọ̀ àwọn àfa wa tó jẹ́ pé àwọn ní gẹ́tì márùn ẹ̀sìn Islam pé ẹ̀jẹ̀ bá láìkì náà ń gbà wọlé gẹ́gẹ́ bí mùsùlùmí ẹ̀jẹ̀ bá láìkì wọ́n yọ kó wọ́n láìlẹ̀ ní lára nìkan Islam ò sí lọ́wọ́ ẹ̀ ẹni tọ́lọ́ ni wọ́n yọ ẹni tọ́lọ́run bá yọ kúrò fúnra ara rẹ̀ láàárán létí pé ò sí ń bẹ̀ o pẹ̀lú tí wọ́n di sọ́kàn àti tọ́ǹsọ lẹ́nu yìí o ẹni yòówù tó bá jẹ́ pé ẹ̀sìn ni wípé ká ọlọ́run bí máa ṣàrà ẹ̀dìmọ́lẹ̀ ní pè ní ṣẹ̀ríyà minel amel tó jẹ́ sẹ́tà àfarasí action wọ̀lá akwal àti gbólóhùn tá a máa fẹnu sọ èèyàn lè react tó di kèfèrí èèyàn lè sọ̀rọ̀ kó di kèfèrí ọwọ́ àtúnwájẹ́ àrọ̀ tó jẹ́ pé àzọ́ hìrọ̀ wàlíbà fìnà ọ̀rọ̀ yẹn hàn àbí sẹ́yìn hàn àbọ̀ pamọ́ kí ló fà tó fi jẹ́ pé tó bá pamọ́ a ti mọ̀ yín tó hàn tẹ́lẹ̀ pé à tẹ́ bá gbọ́n tó wí mo mọ ẹ̀rọ ọlọ́run mọ́ bà mí látara ìjọba ayé nípa pé lónìí olónìí tá à ń sọ̀rọ̀ tá à ń gbọ́rọ̀ ẹ̀yin ọmọ ìyá mi náà sísan àti ogbó ara ti ń gbọ́ mi tí kankan bá ṣẹlẹ̀ tán bá fẹ́ sọ̀rọ̀ ẹnìkan tí wọ́n ti bí èmi tí mò ń sọ̀rọ̀ àti bàbá tó bí mi wọ́n á fẹ́ sọ̀rọ̀ ń tàn wọ́n ti bí bàbá tó bí mi á mèlè tà sí èmi ẹ̀ sì mọ rí tí ọmọ adámọ̀ ó mọ ìjọba ayé fẹ́ wọ́n sì mọ̀ gbé rẹ́kọ́ọ̀dù ń tàn wá wọ́n sì fa pépà kan yọ pé kódà níjọ́ tó sọ̀rọ̀ tí ìwé ìròyìn gbé wọ́n tún fàyọ lónìí náà mo ní subhanallah ọmọ ádámọ̀ fa láìsọ ọlọ́run bẹ lẹ́dàá láàwá ka ọ̀rọ̀ àlùkìámọ̀ kún nígbà tá ọlọ́run fún wa nímọ̀ tá a fi ń ṣe léyìí tá a fi ń dè nǹkan mọ́lẹ̀ wọ́n tún pílé ọ̀rọ̀ ọjọ́ yẹn pé báyé ti jáyé jọ́hun tó ń jọ́ náà lọ́hùn ẹni yẹn tún sọ̀rọ̀ wọ́n tún kaálẹ̀ bẹ́ẹ̀ bá ń wo àwòrán ọjọ́ náà lọ́hùn ó fẹ́ àwọn tí wọ́n fẹ́ mọ́ jọ èèyàn sí báyé ti dìvẹ́lọ́pù tó lónìí pẹ̀lú àtàrà pé bẹ́ẹ̀ sì rí bí wọ́n ṣe dé fìlà bẹ́ẹ̀ sì bí wọ́n ṣe wọṣọ bẹ́ẹ̀ sì rí irinṣẹ́ tí ń bẹ lọ́wọ́ wọn ẹ sì mọ gbọ́rọ̀ tí wọ́n sọ ń jọ́nà lọ pé ṣé bí bó ṣe sọ ní ní eighteen kinní kan náà nìyẹn wọ́n bá pílẹ̀ ẹ̀ lọ́mọ ádámà láyé àà Allahu akbar ẹ̀yin yẹn dákun fàfẹ́rù ìlàlọ́ ẹ padà sọ́dọ̀ lọ mo ń bára mi wí ọ̀rọ̀ mi ń bẹ̀rẹ̀ látòrí ara èmi gangan tẹ́ ń gbọ́rọ̀ mi ẹ padà sọ́dọ̀ lọ kéèyàn sin ọlọ́run tí nǹkan kan tí yẹn bá ń fi sin ọlọ́run nínú action rẹ̀ tó bá hàn àmọ́ tó jẹ́ pé n tó pamọ́ yẹn ni àníyà ọkàn tí ń fi ń sìn ní òjẹ́ tọlọ́hun ó ń tọ́hun ti ṣòfò orí dápadì ó dúdú gbangba wájú dúdú torí pé yẹn ń ṣe sùjúd ó ń ṣe sùjúd àmọ́ ó ń ṣe bẹ́ẹ̀ rí anas nítorí káwọn èèyàn ó lè rí la hawla wala quwwata illa billah ìtòpamọ́ sọ̀rọ̀ pé ìtòpamọ́ nìyẹn ọmọ adámọ̀ mọ̀ ṣùgbọ́n ọlọ́run ọba ẹlẹ́dàá mọ̀ tó dáyàn ala ya'lamu man khalaqa wa huwa latiful khabir ọlọ́run wallahu ya'lamu wa antum la ta'lamun ọlọ́run mọ̀ ilẹ̀ mọ́ ó mọ gbogbo kíníkíní nígbà ó kóró ròyìn ara rẹ̀ bẹ́ẹ̀ wal awwal wal akhiru wal zahiru alámọ̀tán lọ́lọ́run ẹni yóò tó bá ṣiṣẹ́ nínú yín ṣíṣẹ́ yẹn kéré ju tó kéré lè fojú rí ọlọ́run ní yẹn pé yóò ọlọ́run ní ومن يعمل مثقال ذرة شرا يره tó bá ṣiṣẹ́ láabi náà bẹ́ẹ̀ ọmọ adámọ̀ kankan ò rí wàlá ẹlòmí ṣiṣẹ́ láabi nǹkan ó sì ti gbàgbé òun gan lẹ́yìn yàtọ̀ sí pé ọmọ adámọ̀ ò débi tí ó rí ìnira ìnira ẹ̀ láyé òun gangan ti gbàgbé yàrọ̀ òun pàdé lọ́dọ̀ ọlọ́run ẹ̀sìn tá a wá ṣàlàyé pẹ̀lú definition yẹn pẹ̀lú ìtumọ̀ rẹ̀ yẹn wọ́n yẹ hakulọ́ ìtàn án khalki ìwọ̀ ìwọ̀ ọlọ́run tó di túláàsì kọ́mọ ádámà ó di ṣàkẹ́rù ọlọ́run bá ó di ṣàjẹ́ kó fọ́lọ̀ ni wàfá ìdátò ha tààrùn odò ilé ihim ibi tọ́lọ̀ ti wá sàánú wa nù àǹfààní kéyìn ó ṣe bẹ́ẹ̀ yóò wá padà sọ́dọ̀ mi èèyàn ìjọba ayé mo tún rẹ́kọ̀ọ́ kan dì mú ìjọba ayé ti lo àwọn èèyàn lálòtán civil servant civil servant bẹ́ẹ̀ náà lẹ́sìn jẹ́ dòní ẹ sì tún jẹ́ bẹ́ẹ̀ dọ̀la ẹ sì ń yọ̀ ẹ láròjinlẹ̀ nípa civil ìjọba servant ẹrú ẹ̀ ẹ sì ń yọ̀ aníkọ́wá jẹ́ ẹrú ọlọ́run ẹni ẹni pé ìtumọ̀ ẹni pé olùsìn lọ́run ẹni tí ó devote ẹni tí ó fàsìkò ẹlẹ̀ tí ó fi ọkàn ìgbésí ayé ẹ̀ pátápátá ayé ẹ̀ àtòkú ẹ̀ àti gbogbo òjọ́sìn àgbàgbàtà tí ó fi fún ọlọ́run lè láàárọ̀ bẹ̀rẹ̀ àti tí ó fi fún ọlọ́run ọmọ ádámọ̀ kọ̀ àmọ́ ó ń yọ̀ pé òun jẹ́ ẹrú ìjọba ayé ìjọba ayé sì lò wọ́n lò kanlẹ̀ wọ́n lò kanlẹ̀ àwọn tí wọ́n ti fẹ́ lò kanlẹ̀ tán nìsín wọ́n ti ń plan wọ́n ti kú ombẹ̀ ọkọ̀ ọdún márùn-ún ọkọ̀ ọdún mẹ́ta ó tó tó bẹ́ẹ̀ wọ́n ah ìní pẹ́ lọ ni màá o yẹ máa o yẹ wo o wo E- e- e- ìbànújẹ́ apá kan ìdùnnú apá kan pé wọ́n ti fẹ́ dàún lẹ̀ wọ́n fi túláàsì wọ́n wà lọ nígbà tó níwáyé bá pé tó àmọ́ ẹlòmíì tí wọ́n dà á lẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti lò tán yányán ẹ̀ka mọ̀ tara yín retired but not tired oh tired retired but not tired ìyẹn nígbà tẹ́mi kú nígbà tẹ́mi sì ń bẹ̀ tálàfíà ń bẹ̀ ó wọjọ́ orí wọ́n ní 65 ó wá ní retired but not tired 65 ọmọ èèyàn tó ti lọ àlùkìámọ̀ ìwọ̀ ọlọ́run ọba tó ní ká mú wá ní ti túláàsì òun lẹ̀sìn yẹn tọ́lọ́run wà ní àǹfààní ẹ̀kọ́ padà sórí wa màá wá sọ nǹkan mẹ́rin kí n fi só lẹ́nu kó tó dùgbàdá tún tẹ̀síwájú fàmànà àbà àyà àbúdàhù àyà àbúdà lọ́wọ́ fàwọ́ mustakbir tí ẹ̀ bá wá kọ̀ tó lóhùn ní sin ọlọ́run onígbéraga ni irú wọn yìí sì wọ àdìjọ́ náà ọlọ́run wọ́n bá ní lágbájá ní gbéraga ẹ wo aspect ẹ̀sìn bí ṣe ń hùwà láyé lẹ́ ń wo ní tó ṣe sọ́lọ̀ ju tí ń ṣe táwọn èèyàn lọ gbogbo ẹlẹ́mọ̀ rò papọ̀ ẹlẹ́ẹ̀kejì wọ̀mọ̀ náà àbàdà lọ́ọ̀hà ẹ̀yìn tó bá sin Allah wà àbàdà máa hù gẹ́yẹ̀rọ̀ hù fáwọn mẹ́ṣẹ̀k tẹ́ẹ̀kọ́ tún sin lọ́hùn àmọ́ tún wá mú nǹkan míì mọ́ lọ́hùn ó tún sin nǹkan míì gbogbo àwọn tí ọjọ́ orí ti fẹ́ tán yìí tí gbèsè ni làwàdà ń sọ̀rọ̀ iná o ọ̀pọ̀lọpọ̀ ń bẹ ìyẹn ni pé tí mo gbà lérò pé àwa tá à ń bẹ láì tá à ń sọ̀rọ̀ yìí náà àní ọlọ́run ló sẹ́wà kù kéèsè mímọ̀ ṣe ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà níbi tó ti ẹ̀kọ́ mi yìí ronú tí ò ronú ni pé wọ́n tún wá mú kan mí mọ́ lọ́n wọ́n gbà pé ipò yẹn kò ṣeé lò àfi ká mú nǹkan mọ́ ọlá yẹn kò ṣeé lò àfi ká mú nǹkan mọ́ tẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ fọwọ́ mushrik ẹlẹ́bọ ni kò síyè méjì ń ẹlẹ́ẹ̀kẹta wà mọ̀nà àbàdà lọ́ọ̀hà ẹni tó bá sin Allah wahdahu lóhun nìkan dògọ́yẹ́yì máa ṣára ó sin Allah lóhun nìkan kò mẹ́bọ mọ́ o àmọ́ bèèrè èrè mọ̀ ṣára kìí ṣe tọ́lọ̀ ń pè ní ṣẹ̀rí àdọ́fisìn bọ́nà sí náà ti sọ láti kọ́ ló ṣe ṣe kò ṣe sùjúdù fẹ́ lómi ọlọ́run nìkan ló fi sùjúdù fún o àmọ́ ó ti kẹ̀yìn sí kíbílà ó ti kẹ̀yìn sí kíbílà ó ti ó ti ṣe tayọ òǹkà ó ti sọ láti ṣubú ní mẹ́rin ọ̀kan ní olódò kan ní ó ní àṣubú àrùbà ó ní sàbẹ ní àṣùbà àti di mẹ́rin àṣubú àrùbà question mark tún wá wà ń bẹ̀ mo ní à ah, tẹ́ni tí wọ́n pè ní mùdírù yóò bá mọ amúzátòlì istif hamu àjẹ́ pé ilé ẹ̀kọ́ tí ń ṣe mùdírù lérí kèé sí ilé ẹ̀kọ́ gbogbo ẹnu mo bí sọ nígbà tí ó tó fẹ́ mọ sọ jágajàga nípa àwọn sàábé onísàábé sọ pé a ṣubú àrùbá a ṣubú mọ̀ ti di mẹ́rin sẹ́ni tẹ́ ń pè ń sàábé náà nù rárá ó ní àṣubú ah, àrùbá sásùbá àwa àti àdì níbí ń báyàn wí ni o mo ní tí yan amúzátòlì sì nínú ṣé GSS one kọ́ ni àti before JSS náà kìí ṣe ṣe JSS primary náà ti máa kọ́ wà nílé kéwú èyí tó wá develop sí èyí tó wá mọ̀ sí amusatu lè sí fún amú mo sì ká ọmọ rí jọ́nà tí mo gbọ́ mo sọ bí rọ́lá àwọn èèyàn ń pa ni wọ́n ní bó ṣe tú jáde náà nù ìyẹn ni pé tíyẹn bá ti tún lékún ìbádà bó dínkù ní bọ́lọ́hún bó ṣe mọ́ pa sí tí ó sì jẹ́ pé ó fi ìbádà yẹn gan fún nǹkan mi yàtọ̀ sọ́lọ́hún onítọ̀hún ti do ní bídíà gbogbo ẹni tí máa sọ pé bídí àlẹ́ ṣe ó ń fa yín yọ nínú òdìgìn àbí ọ̀rìn nínú ìjàgà ní wàmọ̀nà àbàdà lọ́ọ̀hà kí n fi só lẹ́nu ẹni tó wá sin ọlọ́run wá dà hó mi máa ṣọ́ra tó jẹ́ pé ọlọ́run nìkan ló sìn kò wọ́rogún mọ́ in tó sì ló fi sìn fọwọ́ o ní mọ́mì ni olódodo tó mọ́ ọlọ́run sí lọ́kàn ní tẹ̀lé ọlọ́run àti sọlọ́lá lọ́jà jẹ́rìí ẹ̀sìn وفي الآخرة حسنة ولكن عذاب النار وصلى اللهم على نبينا محمد وعلى آله وصحبه وسلم